ẹ kú dédé àkókò yìí káàkiri ibi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi Akin Oníkòbókò ló kọ́ tèmi ìròyìn láti ìkànnì Pulse and Ponders TV eléyìí tó ń bẹ lórí ẹ̀rọ ayélujára Facebook pẹ̀lú YouTube ẹ fọ́lọ̀ wa kẹ́ẹ̀sì subscribe láti lè máa jẹ̀gbádùn àwọn ètò lọ́lọ́kan ọ̀jọ̀kan àtàwọn àkọ́tún ìròyìn ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà ìròyìn àkọ́kọ́ tí ń bẹ lọ́wọ́ mi ní sọ báyìí wípé aṣọ tuntun òun níyì ìnáwó bí nǹkan bá ti pẹ́ jù ẹ jẹ́ ká yí padà torí ìdí èyí ni gómìnà pínlẹ̀ rífà ó ṣe ṣe bẹ́ẹ̀ tí wọ́n wo ilé ìgbìmọ̀ asòfin kékeré tó ń bẹ nípínlẹ̀ náà àádójútì ni o àádójútì ni pàtàkì ní pẹ̀lú èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n wo gbogbo ọjà tó ń wo orílẹ̀-èdè yìí àti èyí tó ń jáde àwọn ni wọ́n pariwo bẹ́ẹ̀ látàrí ibì nínú wọn bó ṣe ṣe kí tó hùwà kò tọ́ ká fọwọ́ wẹwọ́ báyìí lọ́wọ́ fi mọ́ èyí gan ló fa sábàbí tíjọba àpapọ̀ fi búra fáwọn ọ̀gá àgbà mẹ́sàn-án míì sínú àjọ INEC bọ́mọ ẹni bá ṣe dáadáa orí aya ni ẹ̀rí CAF awọ́ọ̀dù táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mẹ́ta yìí gbà àpẹẹrẹ dáadáa ni pé eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ń gòkè àgbà Peter Said ló sọ bẹ́ẹ̀ ọ̀gá àgbà pátápátá fún gbogbo ọlọ́pàá ńlẹ̀ yìí ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi kọmíṣánná tuntun ránṣẹ́ sípínlẹ̀ èkó alūkkóró fáwọn ọlọ́pàá ló fi léde bẹ́ẹ̀ sáà wa máa ń bá ní tan káfa ní tan ya ni èyí gan ni ìbéèrè tó súyọ nílé ẹjọ́ gíga tó ń bẹ nípínlẹ̀ èkó nígbà tá sí bẹ́ẹ̀ tó ń gbẹ́jọ́ arákùnrin kan Bárítè tó jọmọ orílẹ̀-èdè Guinea lélẹ́yìí tó jẹ́ pé kínní okòwò ẹranko kan tẹ́ ń pè lákìíká eléyìí tó jẹ́ nǹkan ọrọ̀ ajé nàìjíríà lòun ń lọ inú igbó tó sì ń jí wọn tà lọ́nà àìtọ́ gídígbò gídígbò héèhéè níbi àríyá tó wáyé ní kòpẹ́kòpẹ́ yìí eléyìí tí gbajúgbajà ọ̀kan nínú àwọn òṣèrébìnrin orílẹ̀-èdè nàìjíríà èyún arábìnrin Mercy Aigbe tó ṣe láti kó sinimá rẹ̀ tuntun jáde. wọ́n ti ráwòrán bíi tí Bobrisky ti ń gbójú tó ń pariwo lóhùn rárá márábìnrin kan kí ni tó ṣẹlẹ̀ ń bẹ̀ mò ń bọ̀. ìròyìn míì ló tún jẹyọ níbi àríyé eléyìí tí Mercy Aigbe ṣe yìí náà ni ṣe lọ́mọbìnrin náà kúnlẹ̀ wọ̀ tó sì ń dá lójú tó ń gbóríyìn fọ́kọ rẹ̀ ní kíkankíkan tó sì ń sà wọ́n parí biribiri tọkọ ẹ̀ kó kó tó gbé sinimá ọmọ dádì náà jáde. dádì kí ló dé ẹ̀yin ò lè dìde báwa ṣe máa ń dìde ni ẹ gbọ́ òyìn náà lẹ́kùnrẹ́rẹ́ gómìnà ìpínlẹ̀ Rivers State èyún gọ́fúnà Siminalayi Fubara òun ló ṣetán báyìí o láti wọlé ìgbìmọ̀ asòfin kékeré ìpínlẹ̀ Rivers State onílé ọ̀hún ti tó wó àwọn ọkọ̀ wọléwọlé mẹ́rin sì ti péjọpọ̀ sínú ilé ìgbìmọ̀ asòfin kékeré tá à ń wí yìí bákan náà ló sì ti gbáradì o láti gbétò òṣùnà ọdún two thousand and twenty-four tìpínlẹ̀ náà jáde ìròyìn aláàkejì ló ń sọ pé wọ́n adójútì ní ìwọlé léyìí àbírò èèyàn wo ní níbi táwọn àjọ ẹlẹ́ṣọ́ ààbò tí wọ́n ń rí sí gbòkègbodò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí bọ́jà sí ń wọlé àti bó ṣe ń bọ́ ta èyún àwọn àjọ custom tí wọ́n ń bẹnu àtẹ́lu tí fọ́nrán kan gbé jáde láìpẹ́ ipa kan nínú wọn tó ń béèrè fowó àbẹ̀tẹ́lẹ̀ tí í ṣẹgbẹ̀rún márùn-ún náírà lọ́wọ́ ẹni ẹlẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ dé láti rìn àjò kódà ó tún mú gbogbo ẹrù tẹ́ni ẹlẹ́ni ìdì ó so mọ́ gbágígbágí nínú fẹ́ràn ọ̀hún àtúnrí tó tún tì í lọ síbì kan títọ̀ ní ibo ló ń gbẹ́rù mi lọ bá ń gbélẹ̀ ìyá yìí o sì bá ń gbẹ́rù mi lẹ̀ àwọn ẹ̀jọ́ ẹlẹ́sọ aláàbò ti wá fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé kí ni o arábìnrin náà gbọ́dọ̀ wá ro tẹnu ẹ̀ nílé iṣẹ́ ọ̀gá àgbà ààrẹ orílẹ̀-èdè nàìjíríà eyín ààrẹ bọ́lá ahmed tinubu ni wọ́n ti yan àwọn ọ̀gá àgbà mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ tí a máa rí sọ́rọ̀ àbájáde ètò ìdìbò tó sì jẹ́ ó wọn pé kí ni kí wọ́n sòdodo nu gbogbo tí wọ́n bá ń ṣe o kí wọ́n sì jẹ́ káwọn aráàlú kí wọ́n nífàyà balẹ̀ pẹ̀lú wọn o gbogbo iṣẹ́ tí wọ́n bá ń ṣe kí wọ́n sì ṣe é pẹ̀lú ọmọlúàbí. bọ́mọ ẹni bá ṣeré awúni lórí èyí ló fà á tí Peter Side fi sọ wípé o àmì ẹ̀yẹ CAF tí Victor Osimhen àtàsísàt Oshoala pẹ̀lú Nnadozie tí wọ́n gbà ní kòpẹ́kòpẹ́ yìí àpẹẹrẹ wípé kí ni wípé eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ti ń gòkè àgbà nílùú nàìjíríà peter sai tó fìgbà kan jẹ́ amúlé fórílẹ̀-èdè yìí ló fọ̀rọ̀ yìí léde tó sì gbóríyìn fún gbogbo àwọn tí ń gbá bọ́ọ̀lù náà ọ̀gá ọlọ́pàá pátápátá ti fi kọmíṣánná tuntun ránṣẹ́ sílùú èkó tó sì ṣeé ṣe kó bẹ̀rẹ̀ ẹsẹ́ lọ́jọ́ ajé tó ń bọ̀ yìí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀gbẹ́ni Múyìwá Adéjọbí ni wọ́n fi léde bẹ́ẹ̀ lórí ìkànnì abẹ́yẹ̀fọ́ Twitter wípọ́gọ́ ọlọ́pàá pátápátá ti Fadégòkè Fáyọ̀adé sọwọ́ sípínlẹ̀ Èkó báyìí o ó sì tún kọ́kùnrin ọ̀hún náà kú oríire. sáà ń bá ní tan ká fa nítan ya èyí ló jẹyọ nílé ẹjọ́ gíga tó ń bẹ nípínlẹ̀ Èkó Federal High Court tó wà níkòyí ni wọ́n ń béèrè lọ́wọ́ ara arákùnrin aráalẹ̀ Guinea kan tókọ rẹ̀ ń jẹ́ Mamadu Barite látàrí bó ṣe jẹ́ pé kí ni ẹranko akíka tó jó wọn ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà olówó máa ń lọ inú igbó lọ gbé tí ó sì máa tà á láì ṣe kó pàṣẹ eléyìí tó lòdì sófin Nàìjíríà ní báyìí ó ń lọ sẹ́wọ̀n ọdún méjì sòṣé o fúnwà tó hù tí ò bójúmu náà ọ̀rọ̀ di gídígbò gídígbò nínú fọ́nrán tó jáde láìpẹ́ yìí tí gbajúgbajà kò sákọ kò sábò tó ń gbójú márábìnrin kan bí òde àríyá tí gbajúmọ̀ òṣèrébìnrin kan tó kọ rẹ̀ ń jẹ́ Mercy Aigbe tó ṣe ní kòpẹ́kòpẹ́ yìí láti fi gbé sinimá rẹ̀ tuntun ọmọ dádì jáde ibẹ̀ láti rí tí Idris Okunwoye Bobrisky tó ń gbóbìnrin ọ̀hún jà fitafita kí wá ló fàdí ìjà ó lóbìnrin ọ̀hún bẹnu àtẹ́ lu bóun ṣe rí bóun ṣe wà eléyìí tó dàbí ẹni pé èèyàn ń fi èèyàn ṣe yẹ̀yẹ́ ọmọ kan ló tún béèrè lọ́wọ́ bàbá rẹ̀ yìí o ó ní bàbá mi kí ló dé tẹ́yìn ò lè nà ró bíi tiwa gbogbo ìgbàlẹ̀ yìí máa ń jókòó kí ló dé gan-an ọkùnrin kan tó jẹ́ gbajúgbajà òṣèré akọrin táwọn èèyàn mọ̀ káàkiri ìyún dókítà Yínká Ayéfẹ́lẹ́ òun mọ̀ nìkan nínú àwọn ìbẹ́ta rẹ̀ wò sùnsùnsùn tó ní dádì how can you not stand up? kí ló dé tẹ̀yin ò lè dìde? fẹ́ràn kan ló ṣalágbé jáde bọ́mọ ọ̀hún ṣe ń béèrè lọ́wọ́ bàbá rẹ̀ o tí bàbá sì jẹ́ òye pé kí ni ìjàmbá ọkọ̀ ló ṣẹlẹ̀ lòun ò fi lè rìn mọ́ o àbẹ́ẹ̀rí àwọn ọmọ kéékèèké yìí kò sí ní tí wọn ò lè béèrè. níbi àkójáde sinimá ọmọ dádì náà mo tún wá o mẹ́síà yìí gbé kúnlẹ̀ wọ̀ omi jésì ń dà lójú ẹ̀ bẹ́ẹ̀ ló ń gbóríyìn fọ́kọ rẹ̀ ní kíkankíkan ó ní tí kì í bá ṣe ti yín máa dìá tí kì í ṣàdúró ti tọ́lọ́ ní kẹ́ ẹ ṣe ó ṣeéṣe kọ́ ọmọ dádì mọ́ jáde báyìí o ó mẹ́nu bà gbogbo gudugudu méje yẹ àyà mẹ́fà eléyìí tọkọ rẹ̀ aláàjì kazeem adéòtí tó ṣe fún un lákòókò tó ń gbìyànjú àti gbé sinimá ọ̀hún jáde. kò ní jù báyìí lọ lónìí tó bá tún dọ̀la ẹ àtúnjọ pàdé ẹ má gbàgbé àti subscribe sí Buzz and Ponders TV níkànnì YouTube kẹ́ ẹ sì fọ́lọ̀ wa lórí Facebook ó dàbọ̀ ẹ̀yáṣẹ́ o.